kí ìjọba dẹ́kun mímú aráàlú lómùgọ̀ Ṣóyínká kókókó là ń rọ́fà adití ni ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Ṣóyínká rọ ìjọba ní gbogbo ìpele láti jáwọ́ nínú mímú àwọn aráàlú ní òmùgọ̀ kí ìdánmọ́rán bá lè wà láàrin adarí àti aráàlú tí wọ́n jọba lé lórí ó sọ̀rọ̀ yìí jáde níbi àpéjọ ayẹyẹ ìdánilẹ́kọ̀ọ́ recovering the narrative ó wá tẹnumọ́ wípé yẹ kí ìjọba túbọ̀ súnmọ́ àwọn nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní a ò fẹ́ orílẹ̀-èdè tí yóò pín ṣùgbọ́n ní báyìí ó ti fẹ́ máa pín ó sọ síwájú sí wípé ó yé àwọn olóṣèlú àtúnṣe tí orílẹ̀-èdè yìí nílò ìyẹn nígbà tí wọn kò tíì dé ipò ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n dé ipò tán wọ́n gbàgbé ohun tó yẹ kí wọ́n ṣe èyí wà ní ìbámu pẹ̀lú àtúnṣe bẹ́ẹ̀ àkókò ti tó láti ṣe àmúlò rẹ̀ kì í ṣe láti máa da aláṣà lásán ní ìparí ọ̀rọ̀ rẹ̀ ọ̀jọ̀gbọ́n Ṣóyínká sọ wípé ó yẹ kí ìpínfúnni agbára wá látọ̀dọ̀ ìjọba àpapọ̀ eléyìí tó jẹ́ ọ̀nà tó dára láti mú kí ìdàgbàsókè máa tẹ̀síwájú ní orílẹ̀-èdè nàìjíríà tóyọ̀sí adéṣínà ló ti ń jábọ̀ ròyìn fún wisdom yard